adáwọ̀pẹ́ lọ sọ́dọ̀ lọ́wọ́ ọba ọba àkọ́kọ́ tí ò ní ìbẹ̀rẹ̀ òun náà sì ni ọba ìgbẹ̀yìn tí ò lópin bàdí ẹ̀rí sábà wá àti wà láàbẹ̀ òun lọ́ba tí ó dá sánmà àti ilẹ̀ láì tìrú ẹ̀ tẹ́lẹ̀ mo jẹ́rìí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun nìkan lọ́ba tó tọ́ láti máa fún ní ìjọsìn òun nìkan lọ́ba tó tọ́ láti máa sìn. mo jẹ́rìí pé ọlọ́run ọba subhanahu wa ọba olórogún ni nínú àwọn ìjọsìn kò nínú àwọn iṣẹ́ ṣe ẹ̀ nínú àwọn iṣẹ́ rẹ̀ kò sórogún fún nínú àwọn ìròyìn rẹ̀ kò sórogún ìjẹ́rìí pé anábì sallallahu alayhi wa alihi wa sallam ẹrù ọlọ́ọ̀bá òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni ìkẹ́ ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá tí ò ní já láíláí kó máa bẹ lórí anábì sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ará ilé anábì sallallahu alayhi wa sallam tí wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ó sì bá wọn ẹ̀ àti gbogbo olùjọsìn fún ọlọ́run bá pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wa alihi wasallam títí ọjọ́ ìgbìyànjú kẹyàmà eléyìí tí a ń ṣe dánilẹ́kọ̀ọ́ fara wa lónìí tíra tí a ó kà fara lónìí òun náà ni tanbihatun ala ahkamin takhtassu bil mu'minat tí bàbá wa العلامة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى ورعاه ومتع في حياته وأمد في صحته في صحته وعمره وعلمه ونفع به الإسلام والمسلمين إنه على كل شيء قدير وبالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله ojú ewé ibi tí a ti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ òun náà ojú ewé ẹlẹ́ẹ̀karùndín ọgọ́ta ìyẹn ní page fifty five tí a bá wo page fifty three nǹkan tó wà bẹ́ẹ̀ ni alifasulul khamis ìpín ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ìpín tí wọ́n pín tíra yìí sí láti jẹ́ kí ó lè rọrùn fún wa láti fi kẹ́kọ̀ọ́ fi bayani ahkamin fi bayani ahkamin takhtassu bil mar'ati fi salatiha nípa àwọn nípa àlàyé àwọn ìdájọ́ kan tí ó jẹ́ ẹ̀ka fún obìnrin níbi ìrun ẹ̀ àwọn ìdájọ́ obìnrin nìkan àwọn ìdájọ́ tí a fi ta obìnrin nìkan lẹ́tà níbi ìran kíkí òun ni wọ́n mọ̀ sàlàyé fún wa. náà bàbá ní ayúhà mùsùlùmí mùsùlùmí tó sọ̀lá ti ti kàfí àwùkọ́ ha hafizi ayyuha al-muslimatu ala salatika ha wà wà jìbá ti ha. وواجباتها يقول الله تعالى لأمهات المؤمنين وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله سورة الأحزاب الآية الثالثة والثلاثون وني مجتيهم حافظي أيها المسلمة على صلاتك mójútó ìrun rẹ ìrẹ mùsùlùmí lóbìnrin máa ṣọ́ ìrun rẹ ìrẹ mùsùlùmí lóbìnrin máa ní àkósẹ́mí fún ìrun kíkí fún rẹ ìrẹ mùsùlùmí lóbìnrin máa ṣọ́ àsìkò ìrun rẹ ìrẹ mùsùlùmí lóbìnrin fi àwòkọ́ ti hà máa ṣọ́ ìrun rẹ láwọn àsìkò rẹ̀ rí i pé òun sọ ìmójútó ìrun lásìkò rẹ̀ ìrẹ́ mùsùlùmí lóbìnrin mustafiyatan ní shurutiha lẹ́ni tí ó pé gbogbo àwọn májẹ̀mú tí ó wà fún ìrun kíkí àwọn tá ń pè ní shurutu sihhati salah shurutu sihhati salah àwọn májẹ̀mú tí ó máa mú lálàáfíà gbogbo àwọn májẹ̀mú yẹn rí pé ó pé wá àrọ̀kẹ́ àníhà àwọn orígun ìrun àwọn orígun ìrun jẹ́ kó pé wàwá ìbáàdìhà àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn níbi ìrun jẹ́ kó pé ṣẹ́rí gbogbo àwọn nǹkan tí bàbá sọ yìí ṣòrókù sọ́lá ṣòrókù sí àti sọ́lá téèyàn bá fi lè yẹ̀ba téèyàn yẹ̀jẹ̀ rẹ̀ níbi májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú tí ó mọ́ mọ́rún lálàáfíà èèyàn nínú ẹ̀hùn ó nínú jẹ́ lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lóbìnrin ni wọ́n ń kí òun lẹ́ni tí ò bo wọn lẹ́ni tí ò bo wọn. tó ń kí ọlọ́run lọ́sọ̀ alẹ́ òní gbà á ọ̀dà àbí nífàásù wà lára rẹ̀ ẹ̀rí pé téèyàn bá ń kírun pẹ̀lú ìkan nínú àwọn májẹ̀mú yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ò nígbà àwọn yẹn so púpọ̀ náà àwọn obìnrin wa àwọn obìnrin mùsùlùmí pẹ̀lú ìbànújẹ́ tàbí ń sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò bó owó wọn lórí ọ̀run eléyìí ó bá púpọ̀ kò sí sí nǹkan míì tó fà á tí kì í bá ṣe àìgbà àìgbà fọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala lórí àtẹ́tọ́lọ́ ọba nípa pa obìnrin mùsùlùmí níbi ìmúra lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin mùsùlùmí ni wọ́n fẹ́ tẹ̀lé fẹ́nu wọn níbi ìmúra nǹkan tí fẹ́nu wọn bá tọ́ba nǹkan tí fẹ́nu wọn fẹ́ àwọn tí ò ṣe mùsùlùmí tí wọ́n wò gẹ́gẹ́ bí ẹni tó lọ́lá jù tọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tó lóye táwọn wò gẹ́gẹ́ bí ẹni tó ní mímọ̀ táwọn gẹ́gẹ́ bí ẹni ńlá ìlànà wọn náà fẹ́ máa kọ́ àwọn tí ò kì ṣe àwọn àwọn arkanu sọ́lá èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ yẹgẹrẹ níbi nínú erigun ọ̀run kíkí tí èèyàn bá fi lè yẹgẹrẹ ń ẹyọ kan nínú ẹ̀ ìwọ̀n èèyàn sọ́wọ́ pé èèyàn tí èèyàn bá yóò dẹ̀ ṣe sùjúdù sáhùn yìí yóò ṣe sùjúdù sáhùn ìforíkalẹ̀ gbàgbé yóò ṣe sùjúdù sáhùn. bákan náà wàá wájú bá ti hà àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lórí irun téèyàn bá gbàgbé yẹn èèyàn ní padà síbẹ̀ mọ́ èèyàn ó fi ìforíkalẹ̀ gbàgbé èèyàn ó fi ṣètàn rẹ̀. ọlọ́run ọba ọba tó ga ó ń sọ fún àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n jẹ́ ìyá gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ummahatul mu'minin àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam náà ń pè ní ummahatul mu'minin gbogbo àwọn ìyàwó ànábì pátá ìyá àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n ọlọ́wọ́n bá ní wà àkímìnà sọ́lá wà àkímìnà sọ́lá àtàwà àti iná zaka ọlọ́wọ́n bá ní ẹ máa gbérun dúró ẹ̀yin ìyàwó ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ máa gbé ìdúró wa atina zaka ẹ ti máa yọ zaka wa ati'na Allah wa rasulahu kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀lé ọlọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ àtẹ mẹ́ta nílé àkínà sọ́lá ẹ máa gbẹ̀rún dúró wà á tí iná zaka àtẹ́lẹ̀ kejì ẹ máa yọ zaka wa ati'na Allaha wa rasulahu àtẹ́lẹ̀ kẹta ni ẹmọ tẹ̀lọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ àtẹ́tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pa àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam yìí owó náà lọ pa gbogbo wọ́n tẹ̀lé àwọn àwọn àwọn ìyàwó ànábì sallallahu alaihi níbi àtẹ yìí gbogbo wọn pátá ọlọ́wọ́ bá wa ń pa láṣẹ. wa hadha amrun lil muslimati umuman wọ́n lélẹ̀ yìí àtẹni fún gbogbo àwọn obìnrin mùsùlùmí lápapọ̀. a ti sọ àwọn ìyàwó ànábì nìkan ló fún so àwọn ìyàwó العبرة بعموم اللفظ لا بخصوص السبب إذا ọlọ́wọ́ الله Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí gbólóhùn yẹn bá kó sínú òun ìdájọ́ yẹn ó máa jọ ọ̀yàn lé lórí kò ń tọ́ àwọn tá a bá ti torí wọn sọ ìdájọ́ yẹn kalẹ̀ nìkan náà فالصلاة هي الركن الثاني من أركان الإسلام يروكيكي أريد مؤلاء جيني من أريد الإسلام أريد مارون إسلام مني أريد مؤلاء في جيني من أريد الإسلام يروكيكي وهي عمود الإسلام وهي عمود الإسلام وتركها كفر يخرج من المله wọ́n ní irun kíkí òpó ẹ̀sìn ni òpó ìsìláàmù ni ìgbé òrùn jù sílẹ̀ kí a má kí irun kó fòrùn ìṣekè ìfèrí pẹ̀lú ọlọ́wọ́ bá ní yóò fúrí ju mílẹ̀mílà tó máa ń mú yàn kú ní ojú ọ̀nà islam tó máa mú yàn kú ní islam fala wala islama liman la salata lahu min ar wan nisa kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ ni kò sí islam fún gbogbo ẹni tí ò bá kí ń kírun nínú àwọn ọkùnrin àti nínú àwọn obìnrin kò lẹ́sìn islam rẹ̀ kò lálàáfíà islam rẹ̀ ti bàjẹ́ kò ní islam kò sí lórí islam mọ́ gbogbo ọkùnrin àti obìnrin tí ìbá ti kírun wa ta'khiru salati an waqtiha min ghayri 'udrin shar'iyyin idha'atun laha ká máa lọ́ kásìkò oorun kó fi lọ ká máa lọ́rùn lára kúrò ní àsìkò tọ́lọ́wọ́ bá àdíjẹ́ lápá wá láṣẹ káàkì láì ní àwíjàre láì ní àwíjàre tó bá ṣẹ̀rí àmú àwíjàre tó bá ṣẹ̀rí àmú òun náà níbi kí ó jẹ́ pé èèyàn sùn lásìkò yẹn ojú oorun ní àsìkò yẹn káyàn mọ́ ìgbà fi jí àsìkò rẹ̀ ti kọjá bí kéèyàn gbàgbé tó yíwa ìsìn àbí kí ó jẹ́ sí wípé èèyàn sí nínú mọ́ra ìgbà tí èèyàn fi mọ́ra àsìkò orin ẹ̀ ti kọjá náà ká máa lọ́yọ̀ wọn lára kásìkò rẹ̀ fi jáde láì sí àwíjàre tó bá ṣẹ̀rí àmú ìrọ̀ àtúnláha ìráyọ̀rọ̀ lára ènìyàn ìrọ̀rùn láre ní ká máa lọ àsìkò rún lára qala Allahu ta'ala ọlọ́run bá níkà sọ pé fakhalafa min ba'dihim khalfun adha'u as-salata wattaba'u ash-shahawat fasawfa yalqawna ghayya illa man tab ọlọ́run bá ní fakhalafa min ba'dihim khalfun ọlọ́run bá ní lẹ́yìn àwọn ẹni rẹ̀ èèyàn kan wá dé lẹ́yìn wọn àwọn èèyàn kan dé lẹ́yìn wọn àbọ̀ ìsọ́lá àwọn táwọn ìwọ̀n rá wọn láre wàtàbà ìṣàwád wọ́n tẹ̀lé àwọn adùn adùn ni wọ́n tẹ̀lé àwọn adùn ayé adùn ẹ̀mí tán tẹ̀lé káàkiri nìyẹn owó ríra ìsìn ìfẹ́ obìnrin ìfẹ́ ọkùnrin oúnjẹ dúkìá ayé gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó máa ń dùn mọ́ ẹ̀mí ni wọ́n ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé fasáwò fayalkọ́wò na ọ̀yà ọlọ́run bá ní láìpẹ́ ọlọ́run bá ní yalkọ́wò na ọ̀yà wọ́n pàdé ìyà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bá ní àyàfẹ́ ni tó bá túbá nínú wọn àwọn yìí

ọlá jẹ́kọ̀ sọ́lọ́ wa Allah subhanahu wa ta'ala ọlá ah, ìpé ó ti rẹ̀ wájú ìyá rẹ̀ dáàmù náà nítẹ̀síwájú ọlọ́ọ̀bà Allah subhanahu wa na wọ́n ní ayáyà yìí wà nínú sọ́ọ̀tù Maryam 59 60 a kà yẹn ọlọ́wọ́ bá lọ́sùn fún àtàzù pé fàtọ́fẹ́ àfọ́nà rọ́yà ọlọ́wọ́ bá ní wò pàdé aburú wò pàdé na jahannam ya. وقد ذكر الحافظ ابن كثير في تفسيره عن جمع من أئمة المفكرين أن معنى إضاعة الصلاة إضاع أن معنى إضاعة الصلاة إضاعة مواقيتها بأن تصلى بعدما يخرج وقتها بعدما يخرج وقتها وفطر الغي الذي يلقونه بأنه الخطار وفتروا بأنه واد في جهنم وني أولو مربع تجري في أوهايما ابن كثير وني وصل ينين تفسيره ọ̀rọ̀ tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ púpọ̀ nínú àwọn aṣíwájú ìmọ̀ tafsir wípé ìtumọ̀ ida'ati s-salah ana ma'na ida'ati s-salah ida'ati s-salah wípé ìtumọ̀ ìmọ̀ ráyọ̀ wọn lárí ida'ati mawaqitiha òun náà ní ká máa rá àsìkò òun láyè kama máa rásìkò òrùn láre òun ni ìtumọ̀ ìráhùn láre ń bí báyìí ìtumọ̀ ní pé àwọn tá a wí ìgbà kan ó jẹ́ pé wọn kí ń kí ọ̀run fakhalafa min ba'dihim khalfun àwọn èèyàn kan wá dé lẹ́yìn wọn àbọ̀ ìsọ̀lá wọ́n ń kírun ṣùgbọ́n wọ́n rásìkò rẹ̀ láre ni kò ń ṣe pé wọ́n kírun rárá tó ti pé wọ́n ń kírun yìí wọ́n kàkí lásìkò إضاعة مواقيتها بأن تصلى بعدما يخرج وقتها wọ́n ní kí a máa lásìkò òun láre ni wọ́n bà lérò pẹ̀lú kọjẹ́ pé wọ́n máa kí òun yẹn lẹ́yìn ìgbà tásìkò òun yẹn bá ti lọ tásìkò òun yẹn bá ti jáde lẹ́yìn ìgbà yẹn làwọn ẹ̀ṣẹ̀ máa wá kì وفسر الري الذي يلقونه بأنه الخسار wọ́n wá الغي tí wọ́n ní wọ́n pàdé yẹn pé òun náà ní òfò òfò wọ́n pàdé òfò ọ̀fò ti rọ̀ bí annahu wadin fi jahannam wọ́n dẹ̀ ti tu wọ́n tú alghashu yẹn wípé ọ̀gbun kan nínú náà ni kòtò kan nínú náà nínú náà jahannam kòtò kan nínú náà jahannam náà pè ní ghashu yẹn tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala wọ́n pàdé walil mar'ati ahkamun fi salati takhtassu biha عن الرجل وإيضاحها كما يلي وللمرأة أحكام في الصلاة تختص بها عن الرجل وإيضاحها كما يلي وني أم بفوبري àwọn ìdájọ́ kan níbi irun tó yẹ pé ẹ̀sà ní fóbìnrin àfisà obìnrin lẹ́tà yàtọ̀ fọ́kùnrin àlàyé rẹ̀ jẹ́ ní ó ń bọ̀ wáyé àlàyé rẹ̀ ní bó ṣe àwọn kan bó ṣe ń bọ̀ wáyìí laysa 'ala al-mar'ati adhanun wala iqamatun kò jọ́ra yàn lórí obìnrin kò sí lórí obìnrin kó pé kó máa pèrún tó bá fẹ́ kírun bẹ́ẹ̀ ni kò sí lórí rẹ̀ kó máa ṣe ìkọ́mà tóbìnrin bá fẹ́ kírun obìnrin ní bùkátà tí kó pèrún bẹ́ẹ̀ lóbìnrin ní bùkátà tí ìkọ́mà li'anna al-adhana shuri'a lahu في رفع الصوت والمرأة لا يجوز لها رفع صوتها ولا يتحال منها wọ́n nítorí pé ìrun pípè àti ẹ̀kọ́ ọmọ ṣíṣe wọ́n nítorí pé ìrun pípè òfin tí wọ́n fi gbé kalẹ̀ òfin tí wọ́n ṣe lé lórí òfin tí wọ́n ti fún ìrun pípè òun náà ni kí a máa gbóhùn sókè tá a bá fẹ́ pèrún so ẹni tó bá fẹ́ pèrún ó gbọ́dọ̀ gbóhùn sókè ni wọ́n ní obìnrin dẹ̀ ní obìnrin rèé kò tọ́kùn láti máa gbóhùn rẹ̀ sókè so nítorí ẹ̀ ìpèrún àti ìṣe ìkọ́mà kò lálàáfíà kóbìnrin ṣe kò lálàáfíà kóbìnrin láti máa ṣe قالت المغني àfáwà Ibn Qudama al-Maqdisi wọ́n sọ nínú tírà wọn tán pè ní al-Mughni ní mujalladu lẹ́ẹ̀kejì yẹn ní pé volume two page sixty eight wọ́n ní la na'lamu fihi khilafa wọ́n ní a ò mọ ìyapa kan lọ́dọ̀ àwọn àfáà lórí pé kò lẹ́tọ̀ fóbìnrin lórí pé kò ń sọ ọ̀ràn èèyàn fóbìnrin lórí pé kò sí fóbìnrin kó pe irun àbí kó ṣe ìkọ́mà wọ́n ní àwòmọ́ ìyapa lọ́dọ̀ àwọn afá lórí ẹ̀ ẹnu àwọn afá kò lórí ẹ̀ pé kò sí fóbìnrin ìpirun kò sí fóbìnrin ìsìnkọ́mà wọ́n fẹ́ kírun ní kúlù lọ́ àti àwọn ọ̀tún fi sọ láti ilá wájú àhà wàkàfíkà fẹ́ ha kìlà wọ́n ní gbogbo ara obìnrin pátá òhò ní lórí wọn àyàfi ojú rẹ̀ nìkan ìyẹn ni pé faith àyàfi faith obìnrin nìkan ojú tánkù ní gbangba wájú wọ̀fí kàfẹ́ ìhà wọ̀kọ̀dà lé ìhà ìlàkùn ṣùgbọ́n ìyapa wà lọ́dọ̀ àwọn àfáà lórí àtẹ́lẹwọ́ obìnrin méjèèjì àti ẹsẹ̀ rẹ̀ gìgísẹ̀ rẹ̀ méjèèjì kí n bá sọ pé àtẹ́lẹwọ́ àtiwájú àtẹ̀yìn níbi tí ká máa ń wà yẹn títí débi ọrùn ọwọ́ náà pè látẹ́lẹwọ́ ọwọ́ wa níbi tí ká wá wà débi tí débi ọrùn ọwọ́ débi ìtẹ́kù ọrùn ọwọ́ báyìí ibẹ̀ náà ń pè látẹ́lẹwọ́ bákan náà ti máa sọ pé gìgísẹ̀ òun náà ni ọmọ ìka wa tóbi dé ẹ̀yìn ẹsẹ̀ wa tóbi dé ẹ̀yìn ẹsẹ̀ wa tóbi dé bí kókósẹ̀ tóbi dé bí kókósẹ̀ pè ní gìgísẹ̀ ṣẹ́rí àwọn méjèèjì yìí ìyapá wà lọ́dọ̀ àwọn onímọ̀ sóbìnrin ṣé ó ó lè fi ilẹ̀ tó bá ń kírun àbí kókò ṣùgbọ́n lẹ́yìn àwọn méjèèjì lẹ́yìn àwọn méjèèjì tàbí pé yapa wà lójú ẹ̀ lórí ẹ̀ yìí kò sí yapa lójú ojú rẹ̀ ìyapa ò sí níbi ojú obìnrin wípé obìnrin ojú rẹ̀ lórí ọ̀run kò kí ń ṣe àwọ̀ kò kí ń ṣe òhò nígbàtí ò bá ti sí àwọn tí ó jọ ọ̀ràn yẹn kó bójú fún tí ò bá ti sí wọn bí tó ti fẹ́ so àwọn èèyàn ìjọ ó jọ ọ̀ràn yẹn kó bójú fún àwọn tí ò yẹ kó rójú rẹ̀ ni kò jọ ọ̀ràn yẹn kó bójú kí so ó túmọ̀ sí pé tí ò bá ti sáwọn tí ó jọ ọ̀ràn yẹn kó bójú fún níbi tó ti kí so kọ́ wọ́n bójú kí so torí bójú rẹ̀ ò kí ń ṣe hòhò so kullu mar'ati awratun fi salah gbogbo ara obìnrin pátá tó bá wà lórí ohun òhò ní gbogbo ara obìnrin àyàfojú ẹ̀ nìkan ló kí ṣe òhò ṣẹwárí àtẹ́lẹwọ́ rẹ̀ àti gìgísẹ̀ rẹ̀ ìyapa wà bẹ̀. wàdálìkà kulluhu haythu la yaraha rajulun ghayru mahramin laha wàdálìkà kulluhu haythu la yaraha rajulun ghayru mahramin wọ́n ní gbogbo àwọn ilé ìtawà sọ yìí náà rẹ̀ ní o àti àtẹ́lẹwọ́ rẹ̀ ní àti gìgísẹ̀ rẹ̀ ní o wọ́n ní tó bá wà níbi tí ọkùnrin tí èṣe máhárọ̀mù rẹ̀ níbi tí ò bá ti ní rí ni o tó bá yẹ kóbìnrin yẹn ń kírun níbi tó yẹ pé ọkùnrin tí ò kì í ṣe máhárọ̀mù ẹ̀ tí ò kì í ṣe léèwọ̀ rẹ̀ eléèwọ̀ obìnrin ọkùnrin tó jẹ́ léèwọ̀ obìnrin lọkùnrin tí ò lè fẹ́ bí bàbá rẹ̀ bí àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò rẹ̀ tí bàbá àtìyá pa wọ́n pọ̀ àbí bàbá nìkan jọ pa wọ́n pọ̀ àbọ́mọ bíbí inú rẹ̀ gbogbo àwọn eléyìí àwọn màhárìmù ẹ̀ nìyẹn so wọ́n ní gbogbo eléta sọ yẹn náà pé ojú rẹ̀ ò kí ń ṣe òhò lórí òun tààdẹ̀ ní ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn àfà lórí àtẹ́lẹwọ́ rẹ̀ àti gíṣẹ́ rẹ̀ náà gbogbo ẹ̀ náà nígbàtí bá ń kírun níbi tí ọkùnrin tí ò ṣe léwọ̀ rẹ̀ bá ti ní rí ni فإن كان يراها غير محرم لها وجب عليها سترها كما يجب عليها سترها خارج الصلاة وني tó bá jẹ́ sí pé ọkùnrin tí ò kí ń ṣe máhárọ̀mù ẹ̀ ọkùnrin tí ò kí ń ṣe léwọ rẹ̀ tó bá yẹ pé yóò máa rí ó jọ èèyàn lé lórí kó bo àwọn ẹ̀yà ara tá ń sọ yìí náà kó bojú rẹ̀ ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ àtẹ́tẹ́ rẹ̀ kó bò wọ́n tó bá yẹ pé ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí àti rí tí ò ń ṣe léwọ rẹ̀ ó máa rí ẹjẹ́ bó ṣe jọ èèyàn lé lórí kó bò ó nígbà tí ó sí nínú ọ̀run náà kàmáyẹ̀ jìbò àléhà tàtúrúhá kọ́ríjà sọ́láti àìnírìjàlì gẹ́gẹ́ bó ijọ́ ọ̀rọ̀ yàn kó bò ó fún àwọn ọkùnrin nígbà tí ó bá sí lórí ìrun bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọ̀rọ̀ yàn kó bò ó fún wọn nígbà tó bá wà lórí ìrun tó bá yẹ pé àwọn tí ọlẹ́tọ̀ àti òyì wọn rí lórí ìrun ṣùgbọ́n tí ò ti sí wọn ń ojú rẹ̀ ò kí ń ṣe òhò lè sí ojú kírun ìyapa ń bẹ níbi ọwọ́ àtẹ̀ṣẹ̀ níbi àtẹ́lẹwọ́ àtẹ̀ṣẹ̀ fala budda fi salatiha min tasfiyati ra'siha ọ̀ràn yẹn ni fóbìnrin tó bá fẹ́ kó bo orí rẹ̀ ọ̀ràn yẹn ni kó orí ẹ̀ mìntàfíyàtì rásíhá wà rọ́kọ̀bátíhá ọ̀ràn yẹn ni fóbìnrin kó bo orí rẹ̀ kó sì bo ọrùn rẹ̀ ó gbọ́dọ̀ bo orí ó gbọ́dọ̀ bo ọrùn wà bákaná kó gbogbo ara rẹ̀ tó kú hátà zuhúrú kọdàmẹ́ha hátà zuhúrú kọdàmẹ́ha yà ní kó gbogbo ara rẹ̀ tó kú náà kódà débi zuhúrú kọdàmẹ́ha fún ìsàlẹ̀ gìgísẹ̀ rẹ̀ òun ló tó yàtọ̀ tí so ọ̀rá ẹni kó bù a ń sàlàyé òun ni wípé ọ̀rá ẹni kó bẹ̀rẹ̀ tó bá fẹ́ kí ọ̀rùn ọrụ orí ẹ̀ kó ọrùn rẹ̀ ṣùgbọ́n kìí sọ ọ̀ràn wọ́n ní kódà débi òkè ẹsẹ̀ rẹ̀ hàtàbíwá yìí kò lè fún zuhur yẹn ní rọ́pìrìwò tó yíba yìí sin kò lè fún ní nọ́sùbù jàrí mo fẹ́ sọ kò lè fún ní nọ́sùbù gbogbo hàtà so fẹ́lú mọ̀bọ́ yẹn ló قال صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم صحيح لا يقبل الله صلاة حائض يعني من بلغت الحيض إلا بخماره النبي ني الله با وني gba ìrun obìnrin tó ń ṣe haid haid wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé man balaghat al haid obìnrin tó bá ti lè dàgbà tí tin ṣe haid tó tin ṣe nǹkan oṣù Ọlọ́run ba ò ní gba ìrun rẹ̀ illa bi khimari àfi kó wọ khimar àbí kọ́wọ́ kìmáà ìyẹn nígbà gbogbo obìnrin tó bá ti di bàláhọ̀ tó ti ń ṣe háìbọ̀ tóbìnrin yẹn bá kírun láì wọ kìmáà ọ̀rọ̀ náà bọ̀ nígbà láyà àkùbàrọ̀ lọ́hùn sọ̀dáta háìdín yáàni màmbálàkọ̀tì háìdù ṣẹ́rí yáàni màmbálàkọ̀tì háìdù yẹn gbólóhùn yẹn gbólóhùn ṣéèkì ni láti ṣàlàyé àhàdìsọ nábì láyà àkùbàrọ̀ lọ́hùn sọ̀dáta háìdín ilá bí kìmáàrin òní gbólóhùn ànábì sọ̀lá tíra bá ń bẹ rí pé wọ́n fi wọ́n fàlà kan lẹ́yìn háìdù yẹn wọ́n fàlà kan síbẹ̀ lẹ́yìn wọ́n akọ yáàni lẹ́yìn yáàni yẹn wọ́n kan ma méjì kan sí lẹ́yìn yẹn wọ́n ní mọ̀nbálàgọ́tì háìdù wọ́n wá tún fàlà sí ṣẹ́rí ìlà yẹn ìlà alákọ̀ọ́kọ́ tán fa yẹn débi lẹ́lẹ́kejì yẹn láti lè ṣe yàtọ̀ láàrin ọ̀rọ̀ tí wọ́n tán bẹ́ẹ̀ nìyẹn sùpè àwọn pélé yìí sàlàyé ìtumọ̀ gbólóhùn yìí ni òkun ṣe kọ́ wà nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá wò ní gba ìrun obìnrin tó bá ti dàgbà tó ti bàlágọ̀ tí jí ń ṣe háyọ́bọ̀ àyàfi tó bá wọ ìmọ̀ ọ̀ hadithu yìí àwọn afáwọn ní hadithu márùn-ún wọ́n gbà wá wọ́n ní kàtàkì ní alkhimar ma yughatti wọ́n ní òun náà ni nǹkan tí ó máa ń bo orí àtọrùn nǹkan tó máa ń bo orí àtọrùn náà ń pè ní khimar وعن أم سلمة رضي الله عنها ولا تدعو أم سلمة قلن قرأ ينسي أنها سألت النبي صلى الله عليه وسلم وني يا أم سلمة أم سلمة أم سلمة wọ́n béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam àtúsọ́lì mọ́kàtù fi jir'in wa himarin bi ghairi izarin wọ́n ní ṣé obìnrin wọ́n béèrè lọ́wọ́ anábì pé sóbìnrin lè kírun pẹ̀lú aṣọ jir'i wa ti tí kò ní sí ìzáàrùn bẹ́ẹ̀ tí ò ní sí ìrùn bẹ́ẹ̀ tóbìnrin yìí kírun pẹ̀lú ẹ̀ kọ́ọ̀n alẹ́ sọ pé ìdáká àdé ìdáàdì rọ̀nù wọ́n tó wáyé pátọ tó wọ̀ yẹn tó wáyé pátọ tí ó fẹ̀ ni ìrọ́pì ìzòwò ọ̀kadà méhà aṣọ yẹn yóò bo òkè ẹsẹ̀ rẹ̀ tó báyé pé aṣọ tó wọ̀ yẹn aṣọ tó fẹ̀ ni tó yẹ pé yóò lè bo òkè ẹsẹ̀ rẹ̀ àrẹ́bí ló lè kírun pẹ̀lú ẹ̀ láì ní rúrù wọ́n jẹ́ pé dandan kóbìnrin rò kọ́lá jẹ́ pé dírẹ́wù yẹn tẹ̀gbé kìmáàrù ni tí ó bo orí àtọrùn rẹ̀ dírẹ́wù yẹn wá ní òun bo gbogbo ara tó kù kódà yóò bo òkè ẹsẹ̀ rẹ̀ so anábì ní tọ́wáyé pé ruwa sọ ìtọ́wáyé pé dírẹ́wù yìí so ó lè fi kírun akhrajahu Abu Dawud wa sahhaha ló gbà wá

síra ìsìn ní sọ̀hábí so yẹn ni pé sọ̀hábíyà umu salama tó gba hadith yìí wá ó lálàáfíà ká sọ pé òun ló sọ gbólóhùn yìí ṣùgbọ́n kò lálàáfíà rí pé anabi sallallahu alaihi wasallam sọ yẹn pé a lè sọ pé hadith yìí mọ̀ kó gùn ìsọ pé mọ̀ kó gùn rẹ̀ òun ló lálàáfíà ju ká sọ pé mọ̀ gbé lọ yẹn ni pé ìsinádùú rẹ̀ lálàáfíà dɔdɔ umu salama pe umu salama lo sɔ bolu yɛ lo sɔ ɔmu ama isinari yɔ lala fi akpe anabi lo sɔ dala alihabi ala anabu la buta mi sɔla ti ha mi tafiya ti rɔti ha wɔrɔ ti ha kama afa da wo halitu alisa wani halitu mejeji otoka. lori pé ɔrɔ yẹn ni fóbìnrin tɔwɔ wà níbi irun kó bo orí rɛ àtɔrun rɛ gẹgẹ bí gẹ́gẹ́ bó ìtumọ̀ rẹ̀ ومن تغطية بقية بدنها ومن تغطية بقية بدنها حتى ظهور قدميها كما أفاده حديث أم سلمة wọ́n ní bákan náà kí ó bo gbogbo ara tó kù àti òkè ẹsẹ̀ rẹ̀ òkè gìgísẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí hadithu umu salama ṣe òṣìtúmọ̀ rẹ̀ wa yubahu kashfu wajhiha haythu la yaraha ajnabiyyun ó tọ́kóbìnrin kó sí ojú rẹ̀ lẹ̀ níbi tí ọkùnrin àjòjì ọba ti ní rí lè ìjìmáì ahlil ilmi ala zaliki nítorí ìpanupọ̀ àwọn onímọ̀ tí ó wà lórí pé obìnrin ìgbàláyè wà fóbìnrin láti sí ojú rẹ̀ lẹ̀ nígbà tí ò bá sí ọkùnrin ti lè rí kọ́lá sheikhul islam ibn taymiyyah tàbí majmu'i fatawa wọ́n ní sheikhul islam ibn taymiyyah wọ́n sọ ní majmu'i fatawa ní mujalladu twenty two yẹn pé volume twenty two page one thirteen dé one fourteen wọ́n ní fàyínà lọ́kàtà láwù sọ́lá tí wọ́n dáhà káàlà tí màmúrọ̀ tàbí ní tìmárì wọ́n fi rẹ́rì sọ́lá tí yẹ jùzù láhà káṣùrọ̀ sí ha sí ibẹ̀ ìtì ha wọ́n ní dájúdájú obìnrin tó bá ń kírun lóhun nìkan níbi tó bóhun nìkan ló wà wọ́n ní wọ́n pa á láṣẹ káàlà màmúrọ̀ فإن المرأة لو صلت وحدها كانت مأمورة بالاختمار مأمورة ويكوجة ويكوجة مأمورة بوشي وعمي مأمورة نوو سيبا انت سيبا مأمورة خبر كان لو يكوجة سيبا انت المرأة ولو يكوجة اسم كان يتوى محذوف ويكوجة كانت المرأة مأمورة بالاختمار سيبا وقع اسم كان يره síbà yìí so wọ́n yọ́ àjẹ́ fa'inal mọ́ta lausulat wahdaha kanat ma'muratan bi ikhtimar bó ṣe kó wá nìyẹn so wọ́n ní dájúdájú obìnrin tó bá ń kí òun lóhun nìkan níbidọ́gbò nìkan ló wà wọ́n pa láṣẹ kí ó lo khimar wà fi ghairi salati yajuzu laha kashfu ra'siha fi baytiha wọ́n sí obìnrin lè sí orí kalẹ̀ fa'akọ̀dù zinati fi sọ́láti haqqun lillahi fa'akọ̀dù zinati fi sọ́láti haqqun lillahi falaysa li ahadin an yatufa bil bayti uryanan ولو كان وحده بالليل ولا يصلي عريانا ولو كان wọ́n ní káàsì ọ̀ṣọ́ níbi ìrun kíkí ẹ̀tọ́ ọlọ́run wọ́n ní kò lẹ́tọ̀ọ́ fún ẹni kankan àyàtú fàbílbẹ́ìtì ẹ̀rìyànàn kó máa ṣe tọ̀wáàfù kó ṣe tọ̀wáàfù kàábà ní òhù kò lẹ́tọ̀ọ́ fẹ́ni kankan kó ṣe tọ̀wáàfù ní òhù wọ́lá òkàánà wáṣídà òbí lẹ́yìn kódà kó tó kò gbọ́dọ̀ ṣe tọ̀wáàfù ní òhù wàlá yusalli riyanan bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ kírun ní òhù walau kana wahda kódà wahdahu kódà kó jẹ́ pé ìwọ nìkan ló dá wà ṣẹ́rí ọ̀rọ̀ Ibn Taymiyyah tí a kà yìí ìfèsì ni fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní wọ́n ní ròrí afá Muhammad Ali Jabata nígbàtí a wà pẹ̀lú wọn nígbàtà wà pẹ̀lú wọn tí tàbí kúrò torí pé kuro kúrò lẹ́yìn àfá Muhammad Ali Jabata ní 2011 so ń sin báyìí ọdún mẹ́wàá gírígé ní tàbí kúrò lẹ́yìn wọn so 2011 kó tó dípa kúrò ń bẹ̀ gbówà tó tàbí wà ń bẹ̀ yẹn in tí àfá ń pèpè nígbà yẹn ni wípé kò jọ ọ̀ràn yẹn fóbìnrin láti bojú tí bá yẹ pé ó dá wà nínú ilé tó ń àbí ó wà láàrin àwọn iléèwọ̀ rẹ̀ tí ẹni tí ìsájòdì tí ò bá ti pẹ̀lú wọn wọ́n ní kò jọ ọ̀yàn lórí ẹ̀kú bojú pé obìnrin ó sì júlẹ̀ ní gbogbo ń táwa tá a mọ̀ nígbà tá a fi wà lọ́dọ̀ wọn ni so lẹ́yìn táwa wá kúrò ń bẹ̀ nábá ẹ̀ṣẹ̀ wá gbé wá wípé obìnrin o ọgbọ̀nà máa bojú kí ọ̀rọ̀ ni ọ wà nú lé o kò sínú lé o gbogbo bíkíbi tó bá wà ó jẹ́ òun nìkan lọ́dá wà ó gbọ̀nà máa kí ọ̀rọ̀ ni ẹ̀wọ̀n tí problem ti dé bá wọn ìgbà tó fẹ́ yanjú ọ̀rọ̀ hijab wọ́n á fẹ́ tú gbólóhùn khimaru wípé khimaru gbogbo tó bí lọ́jà tó gbogbo ara ní nkankan ní ṣẹ́rí nítorí kí wọ́n sáfẹ́ tú khimaru pé ó bo gbogbo ara bí problem ti dé bá wọn nìyẹn so wọ́n wá débi hadith yẹn níta ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà bá wù ú náà bá ní obìnrin gbọdọ̀ gbogbo tó pé khimaru ń bo gbogbo ara yóò bojú ni ṣẹ́wáyé gbogbo àwọn ẹ̀rí tán fẹ́ kó wá lórí pé khimaru ń bojú wàláhì tó kú jù bàbá ńlá ìjúkújù tó ẹgbẹ́ mọ̀ pé sáfà yìí sáfà yìí jìdẹ̀rọ lọ́wọ́ báyìí sáfà yìí bẹ̀rù ná báyìí sáfà yìí sáfà yìí ṣé nǹkan sì máa dààmú àfà yìí báyìí lẹ́yìn ìgbà ta kúrò ń bẹ̀ẹ̀ta tí mi gbọ́ wípé àfà tún ti padà gbókùn débi pé àdúgbò bẹ̀rẹ̀ máa bójú kí ọ̀run ẹ̀rú bà mí sí àfà ọ̀sọ́ ogun ilé ìgbẹ́ nígbà táwọn wà ń bẹ́ẹ̀ o ọlọ́wà kó àfá ń gba okùn sí níbi ànú fíbà nìkù ọ̀rọ̀ wá pa èmi àti ìkánú àwọn àwọn kánú àwọn ọmọ ọ̀pọ̀ lọ́jọ́ kan lórí ọ̀rọ̀ yìí so ẹni tí mo ti ń sọ yìí rí àgbàlagbà ni kódà bàbá àgbàlagbà lẹni tí mo sọ yìí tí mo ní kánú àwọn ọmọ àjàbàtà so ọmọ bàbá yìí wá ní ọmọ bàbá yẹn ló mú ọ wọnú inú àkídà jàbàtíyà yìí inú manhaj jàbàtíyà yìí ọmọ bàbá yẹn ló mú ọ wọnú bẹ́ẹ̀ dùnmù ọ bàbá yẹn sì ní àfà ní àfà bàbá tí mo sọ yìí ọlọ́run wá afọ àfà yẹn tó jọ ọmọ bàbá yẹn àwọn padà wá kóònù àfíìdà yẹn wọn wá rí bàbá wọn mú kóòmà so wọ́n wá ń ṣe gbìyànjú lórí bàbá àfíìdà yẹn wọ́n wá pè mí lọ́jọ́ kan pé kí wọ́n bá bàbá sọ̀rọ̀ torí pọ́lọ́ wọn wá pè mí sínú àwọn ọ̀ta afẹ́ sọ lọ́jọ́ yẹn ọ̀rọ̀ pé kóbìnrin bojú kí ọ̀run ǹjẹ́ ọ̀ràn ẹ̀yàn ni àbí ń sọ̀rọ̀ ẹ̀yàn kóbìnrin bojú kí ọ̀run kọ́ nù kẹta sọ́jọ́ yẹn so ọ̀rọ̀ yìí ó wà nínú àwọn nǹkan tí mo fún yẹn lẹ́yìn àwọn ẹ̀rí mo wá yìí wa then ọ̀rọ̀ kan náà ń bẹ náà òun náà gbé ìjìmá ìwà òun náà gbé ó lẹ́tọ̀ọ́ fóbìnrin láti sí ojú rẹ̀ lórí ìrun tí bá ń kírun nígbà tí ò bá sí àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ àti rí tí wọn bá sí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ pé bóyá ó ń dáhùn kí lóhun nìkan nínú ilé ni àbí àwọn tí wọ́n jẹ́ lè wọ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹni tí ò lẹ́tọ̀ọ́ àti rójú rẹ̀ tí ò bá ti sí ń bẹ̀ ó lọ́kọ́tọ́ fóbìnrin láti síjú kírun mo mú gbọ́ àwọn nǹkan yẹn wá so pẹ̀lú gbọ́lọ́wọ́n bá lọ́sùn fún àwọn tààrà pẹ̀lú gbogbo ẹ̀rí takọ́wà bàbá yóò gbà ó wọn gbà rárá torí kò sí nǹkan tẹ́ lè sọ fún wọn nǹkan tí jàbàtà bá ti sọ nìkan náà ṣùgbọ́n ọ̀rọ̀ kó sànà wà tó tẹ́ bá ti rí títà tẹ́ kí ń bojú kírun ẹ máa fura sí o ẹ máa fura sí so alákọ̀ọ́kọ́ kékeré pé jàbàtì jàbàtì yà ní kékeré jàbàtì yà lóbìnrin yẹn àbí kọ́ jẹ́ sí pé ó ti ní jàbàtì yà lọ́rẹ̀ẹ́ tí wọ́n ti kókò kò sí lórí rí báyìí torí kí ń gbà mí ò lè má jẹ́ jàbàtì yà náà ṣùgbọ́n bóyá nǹkan tó ń gbọ́ nìyẹn bóyá látara àwọn tó súnmọ́ fẹ́ kí wọ́n ti kó ìdí òṣèṣì lórí tó bá yẹ pé kèsì ìjàmbá ti yá ìgò òkú náà kó sí lórí ọ̀rọ̀ ẹ̀ sì fúyẹ́ èèyàn bá sọ yóò gbà tó bá jẹ́ jàmbá ti yá ni àgbákò ni o àdúrà ni o bẹ́ẹ̀ wí fún ọlọ́run nìkan ló lè jẹ́ kó gbà á tó amẹ́yìn ẹ̀ sàlàyé fún wọn dé àwọn tẹ́ bá ti rí bẹ́ẹ̀ tẹ́ ń sìn ẹ̀ mọ́ fi wọn lẹ̀ tẹ́ kéré yẹn tẹ́ bá ti ti ń bojú kí ọ̀rẹ́ ti mọ̀ wípé wàhálà ti dé ìṣòro ti dé nìyẹn so afurasí ni ẹ̀ tó bá dà ah, láti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ yẹn láti ń náà tó obìnrin tó bá dá wà láàrin obìnrin ẹgbẹ́ láàrin àwọn ẹ̀ ó wá ń bojú kí ti mọ̀ ọ̀rọ̀ kan tó ń bẹ́ bí náà tó jẹ́ ìfèsì fáwọn tẹ̀blìrì tẹ́láwọn tẹ̀blìrì àwọn gbà yí pé ìwọ obìnrin kódà kan wà nú ilé níwọ̀ nìkan àbọ̀wà pẹ̀lú ọkọ rẹ o sírílẹ̀ o ni pátápátá gbà ni ìhàn rẹ nílé mọ̀ ni ìhàn rẹ nílé mọ̀ ìsàtẹ́jù so ẹ̀rkì ọba sọ wípé wà yẹjúzù ọtọ́kùnbìnrin kó sí rí rẹ̀ lẹ̀ nínú ilé rẹ̀ táwọn tẹ̀blígì kan gbogbo ilé tàǹtọ́ ikọ̀ jẹ́ àwọn wọn pátábòrí náà ni ẹ̀yàn wọ́n ní kí ló dé wọ́n ní ẹ̀rùn kíjọ kan màláìkù jìbìrì lè wá fẹ́ wọnú ilé ànábì kọ̀wárí di wọlé wá dúró síta wọ́n wá ní kí ló dé wá nítorí pé kọ̀díjà sí ọmọ lẹ̀ ni ìran àwọn obìnrin ní máa ń lé àwọn màláìkà dànù kí ló dé kí ló dé torí tọ́lọ́ọ̀bà àwọn ọkùnrin fàtí báyìí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ká jìnà sí kó tọ́pù obìnrin tó bá wà ní ilé rẹ̀ ó wà pẹ̀lú ọkọ rẹ̀ ó wà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó wà pẹ̀lú àwọn maharimu ẹ̀ tí bá ń sìn ó lè sí orí ẹ̀ lẹ̀ lára bí tí wọ́n lè rí lára rẹ̀ lórí ẹ̀ ó lè sí ṣùgbọ́n láti bí ọrùn rẹ̀ sọ̀kalẹ̀ tí gbogbo bí èjìká rẹ̀ mọ́ ìgbáyà rẹ̀ fún àdè rí ọkọ rẹ̀ nìkan ló lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹ̀ pátápátá ọkọ rẹ̀ ọlọ́run bá àlejò láyọ̀ ń dápọ̀ ọkọ rẹ̀ kó rí bọ́lọ̀ ti dá òun náà sì lè rọ́kọ rẹ̀ náà bọ́lọ̀ ti dọ́kọ rẹ̀ náà so ẹ̀tọ́ láàrin ọkọ àti ìyàwó nìyẹn ìlà àǹkọ̀ọ̀lù ìbìrìtẹ́níyà wọn bọ́rọ̀ yẹn lọ débi tó fi sọ wípé فليست العورة في الصلاة مرتبطة بعورة النظر لا فردا ولا عقدا wọ́n ní ìhòòhò níbi irun wọ́n ní kò ní ìbáṣepọ̀ kò ní ìsopapọ̀ pẹ̀lú ìhòòhò wíwò kò síbi tó ti ní ìbáṣepapọ̀ pẹ̀lú ara wọn tó yẹ bá ní kù tó wọn ní nǹkan ṣe pẹ̀lú ara wọn rárá ìgbà míì nǹkan lè jẹ́ ìhòhò ní wíwò ojú ìsìn ní wíwò ìhòhò ni ṣùgbọ́n lórí ọ̀run kò ń ṣe ìhòhò ṣe bá ní kù so ọ̀rọ̀ yẹn ò jẹ́ kí ń ṣe ọ̀rọ̀ fẹ́ pé èèyàn kan lè mú bẹ́ẹ̀ àti tí wọ́n máa mú ìdàkejì rẹ̀ tí wọ́n fi máa ṣèdájọ́ lórí pé ẹgbà tẹ́lẹ̀ bá ti rí báyìí tẹ́lẹ̀ náà ápùsù rẹ̀ náà gbọdọ̀ yí báyìí kò ń ṣe bẹ́ẹ̀ o tò ń ta ọ̀rọ̀ bùn tèmi ẹ̀tọ́ ọ̀rọ̀ tààrà tán síbẹ̀ yẹn. kọ́lá fi mọ́gìní Ibn Qudama wọ́n sọ nínú mọ́gìní mujallad kejì page three twenty eight wọ́n ní wa amma sa'iru badani al-mar'ati al-hurrati fa yajibu satruhu fi as-salah wọ́n ní ẹ̀rí gbogbo ara obìnrin tó jẹ́ ọmọlàbí obìnrin tí ò kí ń ṣẹrú gbogbo ara rẹ̀ pátápátá ọ̀ràn yẹn ni kó bò lórí ọ̀run wa amma sa'iru badani al-mar'ati al-hurrati fa yajibu satruha fi as ọ̀ràn yẹn ni kó bò gbogbo ara yẹn lórí ọ̀run wa in inkashafa minhu shay'un tí nǹkan kan bá fi lè sílẹ̀ nínú ara obìnrin lam tasihha salatuha ìrun rẹ̀ lálàáfíà ilá ayàkó ilẹ̀ yẹ̀ sí ọ̀rọ̀ àyàfi tó bá jẹ́ pé díẹ̀ ní nǹkan tó ra sí yẹn lọ́yà kù nǹkan tó díẹ̀ wọ́n bí hádà kọ́lá Malikun wal Awza'i wal Shafi'i wọ́n ní ìtàtọ̀ yìí wọ́n ní irú ẹ̀ ní nǹkan tí Maliki sọ wọ́n ní nǹkan tí Maliki now ẹ jẹ́ ká wá wo nǹkan táwọn onímọ̀ sọ yìí ẹ jẹ́ ká wo ìrántọ́pọ̀lọpọ̀ àwọn àǹtí wa àwọn ìyá wa àwọn ọmọ wa ẹ jẹ́ ká wò sí òrùn táwọn kí lónìí ẹ̀rí bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọn ò tí wọn ò wọn ma tí wọn ò mú ìlò ìjáàbù ní pàtàkì ẹ̀rí pé ìrun tán kí ìrun ìkírùn ṣòfò ni wọ́n kí wọ́n kàn kírùn kí wọ́n bò wọ́n so ẹ ti rẹ́ lómi náà àwọn obìnrin rè wallahi yóò sì mójútó òun kíkí ṣùgbọ́n kò ní mójútó àwọn ìṣòro tó ń gbogbo àwọn mẹ́jẹ̀mú tí wọ́n fi ń lálàáfíà kò ní mójútó wọ́n kàn wá nǹkan tó wù wọ́n wọn lọ kírun yẹn obìnrin yóò yọ apá lẹ̀ débi wípé ẹ̀fẹ̀ lè máa rí èjìká rẹ̀ lórí ọ̀hún pàtẹ́ pé aṣọ tó wọ̀ lórí nǹkan ẹ̀sìn kí ọ̀hún aṣọ alápá péńpé ni ò ní ọ̀hún obìnrin ní ìrè yóò mọ kí ọ̀hún yóò yọ ọ̀hún lẹ̀ yọ̀ọ̀kà bo ọ̀run lásán ni irun orí rẹ̀ nìkan ni ó bò yóò yọ ọ̀run lẹ̀ níbi kí irun lẹ́ni obìnrin yóò kàn dé fìlà yóò fi fìlà borí àbí kó fi asẹ́ tẹ́gì tẹ́yìn bá fẹ́ mu ògì tó kún náà gan kéṣe bá tẹ́hùn gan lèyàn wà pàápàá àwọn ògì tí ò bá ní kún náà lèyàn máa ń fi irú àwọn asẹ́ bá wọn ni ó dàbò ọ̀run tó yẹ pé ẹ̀ẹ́kàn sáré pọ̀ da kínní kan ẹ̀ẹ́kàn rí pé nǹkan kan sàǹbẹ̀ lórí rẹ̀ dé ṣùgbọ́n bíi búrẹ́dì ni tàbí búrẹ́dì ọwọ́ láìlọ́nù tó ń jí bẹ́ẹ̀ ẹ̀ ti máa rí gbogbo tó wà nú ẹ̀ bó ṣe rí náà nù kọ́lọ̀ ń sànú yẹn irú àwọn nǹkan yìí rí àwọn obìnrin ṣe ẹ́rọbìnrin míì aṣọ tí ó rògbò rẹ̀ kí òun báyìí yóò jọ́mpù yóò fò sókè ní gbogbo gbogbo ojúgun rẹ̀ lẹ́mọ̀ rí gbogbo ojúgun rẹ̀ lẹ́mọ̀ rí sòrò lórí ọ̀hún irú àwọn bẹ́ẹ̀ sì ń kírun pẹ̀lú àwọn aṣọ yìí ọ̀gọ́nà ọba kó sànù wa sẹ́yìn tó bá kírun pẹ̀lú àwọn nǹkan yìí kò nírun òun ìlú àlàáfíà zakaro tilmofini wọ́n ní Ibn Qudama sọ nínú Mughni ní mujallad lẹ́rẹ̀ kejì page 258 anna al-mar'ata tajma'u nafsaha fi ar-ruku'i was-sujudi badala min at-tajafi فتجلس متربعة أو تفضل رجليها وتجعلهما في جانب يمينها بدلا من التورك والافتراش لأنه أثر لها نعم وني ní تجمع نفسها في الركوع والسجود بدلا من التجافي wọ́n lóbìnrin tó bá wà níbi ìrùkú rẹ̀ tó wà níbi ìforíkanlẹ̀ tó wà níbi ìtẹ̀ ìtẹ̀kíọ̀n àbọ̀ wà níbi ìforíkanlẹ̀ wọ́n ní dípò kí ọ ya ọwọ́ rẹ̀ kú lábíyá dípò ya ọwọ́ kú lábíyá yóò pa mara ni yóò pa ọwọ́ rẹ̀ mara ni kò ní ya ọwọ́ tó bá wà ní ìtẹ̀ ìtẹ̀ kọ̀kọ̀ kò ní kò ní ya abíyá rẹ̀ kò ní ya ṣùgbọ́n tó wà níbi ìforíkalẹ̀ kò ní ya abíyá rẹ̀ yóò pamara ni wàtẹ́jìrìsù mọ́tàrọ̀ bí àjà wọ́n ní yóò sì jókòó mọ́tàrọ̀ bí à ṣẹ́rí irú ìjókòó yẹn òun náà ni. ìjòkó tí ó yẹ sí pé èyí ó jòkó lórí èyí ó jòkó lẹ́ni tí ó fi ìdí rẹ̀ lé gìgísẹ̀ rẹ̀ bí o ti jòkó ni ẹ̀ tí ó fi kún lélẹ̀ tí ó wá fi ìdí rẹ̀ lé gìgísẹ̀ rẹ̀ bí o ti jòkó ni ẹ̀ aw tasjulu rijlaiha وتجعلهما في جانب يمينها n'ibi kí ó mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì kó ti sádìlú rẹ̀ kó re mú ẹsẹ̀ méjèèjì yẹn kó fi sí ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ìyẹn ni pé kó na ẹsẹ̀ méjèèjì ẹsẹ̀ rẹ̀ méjèèjì na kó kó fi kó gbé ẹsẹ̀ yẹn sí abala ọ̀tún ìhà ọ̀tún ni kó gbé sí tó bá ti wá gbé ẹsẹ̀ méjèèjì yẹn sí ìhà ọ̀tún yóò wá fi ìdí lélẹ̀ nígbà pé èèyàn fẹ́ na ẹsẹ̀ sẹ́yìn ṣùgbọ́n ẹsẹ̀ lábẹ́ nà sẹ́yìn yẹn àná sí ẹ̀yìn ní ní street àwa nà sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó yẹ pé a fi yẹ̀ba fún ìdí wa tò ìdí wa ìdí yẹn yóò wá gbé lélẹ̀ ẹsẹ̀ méjèèjì yóò wá fi sí ẹgbẹ́ ọ̀tún lẹ́yìn yóò fi sí ẹ̀yìn lẹ́gbẹ́ ọ̀tún so eléyìí ni ó ṣe dípò àtàwáròk kò ní ti àtàwáròk àtàwáròk ó ní kéèyàn jókòó kọ́ wá jẹ́ sí pé ó mú ẹsẹ̀ ọ̀tún rẹ̀ kó ti bọ abẹ́ ẹsẹ̀ òsì rẹ̀ kó wá gbé ẹsẹ̀ òsì rẹ̀ kó gbé oríka ẹsẹ̀ òsì rẹ̀ lélẹ̀ kí ìkàyàn kó tẹ̀ kọ́kọ́ ojú sí kíblà kọ́ wá fi awẹ́ ẹ̀dí kan kọ́ wá fi jòkó awẹ́ ẹ̀dí òsì ní ó fi jòkó lẹ́lẹ̀ tó ẹsẹ̀ ọ̀tún rẹ̀ yóò wá mú yóò ti bọ abẹ́ ẹsẹ̀ òsì rẹ̀ fẹ́ kó ti nà fẹ́ pé ó ti gbé sókè ẹsẹ̀ tó ti gbé sókè tó bá tẹ́ ẹsẹ̀ ọ̀tún lẹ̀ orí ẹsẹ̀ ọ̀tún yẹn ní wàá jókòó lé ló gbé ìdílé yóò wá mú ẹsẹ̀ òsì rẹ̀ yóò wá nà á lẹ́yìn ìyẹn ni yóò mú ẹsẹ̀ òsì rẹ̀ yẹn yóò gbé lélẹ̀ orí ẹsẹ̀ yẹn orí àwọn ọmọ níkà ẹsẹ̀ yẹn yóò kọjú sí kíbla ẹsẹ̀ yẹn ẹsẹ̀ òsì yẹn yóò ti forí ọmọ níkà ẹsẹ̀ òsì yẹn lélẹ̀ báyìí lẹ́tọ́ so dípò kó ti fìọ́ọ̀ṣì àdúgbò yóò mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò wá nà sí abala ọ̀tún lẹ́yìn yóò pín sábala ọ̀tún lẹ́yìn ṣe yóò wá fi ìyàwó ẹ̀jì rẹ̀ nílẹ̀ wọ́n ní lè annahu aksaru torí pé ní ìbáyìí òun ló paramọ́jù òun ló paramọ́jù fóbìnrin òun ni yóò bo owó obìnrin jùlọ ọ̀kọ́lá Nawawi yìí fil Majmu' rẹ̀ alimamu Nawawi wọ́n sọ nínú al-Majmu' rẹ̀ nínú tíra so wọ́n ní ní mùjálàdù ẹlẹ́kẹta page 455 náà kí wọ́n sọ ń bẹ̀ wọ́n ní قال الشافعي رحمه الله في المختصر الإمام الشافعي قال انكم أكيو ونصرين المختصر المختصر يبقى wala farqa bayna ar-rijali wan-nisa'i fi 'amali as-salah wọ́n ní kò sí àtọ̀ láàrin ọkùnrin àtobìnrin níbi iṣẹ́ ìrun àwọn tẹ́tà ń ṣe níbi lórí ìrun kò sí àtọ̀ láàrin ọkùnrin àtobìnrin ní lórí àwọn tẹ́ yìí ọkùnrin yàtọ̀ sóbìnrin níbi bẹ̀rẹ̀ wọ́n ní wala farqa bayna ar-rijali wan-nisa'i fi 'amali as-salah illa anna al-mar'ata yustahabbu laha an tadumma ba'daha ila ba'din wọ́n ní kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin níbi iṣẹ́ orí ọ̀run wọ́n ní ẹnu wípé obìnrin afẹ́ fún ṣẹ̀rí afẹ́ fún àtàdúmọ̀ bá àgbọ́ ìlà bá àbìn àwọn ibi tọ́kùnrin ti máa ń nara tọkùnrin ti máa ń tọkùnrin ti máa ń gara lórí irun kóhun ṣe kí ni kóhun paramọ́ kó mú àwọn ara rẹ̀ kó ṣe kí ni kó kó kó pa mọ́ra wọn débi wípé àwọn ibi kan ò ní sílẹ̀ lára rẹ̀ ibi tó bá yẹ kí ó ti sí abíyá kó ga ọwọ́ kábíyá lè kọ́wọ́ rẹ̀ lè jìnà sábíyá òun pa ọwọ́ mọ́ àwọn ibi ìjòkó yẹn náà so ibi bí ó ti sára jọ tí ó lẹ́ra mọ́ra wọn wà á ń tún sí kọ̀bá kọ̀nà ha bí fa ọ̀dẹ́ ìhà wọ́n ní bákan náà kóbìnrin kí ó lẹ ikùn rẹ̀ mọ́ itan rẹ̀ méjèèjì fi sujúd nígbà tó bá wà níbi sujúd kó lẹ ikùn rẹ̀ mọ́ itan rẹ̀ ka ásítàrí máa takò wọ́n ní gẹ́gẹ́ bí ọba ṣe lè paramọ́ tó ẹgẹ́ bí nǹkan yẹn bá ṣe lè bòdó bẹ́ẹ̀ ni kó ṣe lẹ̀ tó wà òṣìbò záàlìkà láhà fi rúkú rẹ̀ wà òṣìbò záàlìkà láhà fi rúkú rẹ̀ alimamu Shafi'i ni mo nífẹ̀ẹ́ kó ṣe rú nǹkan yìí náà tọ́wọ́ wà ní rúkú rẹ̀ wà fi jẹmí ìsọ́dá àti intaha ọ̀rọ̀ alimamu shafi parí síbẹ̀ yẹn tàbí parí lónìí wọ́n ni ìkẹ́lẹ̀ kẹrin sọ̀látù nìta jama'atun bí imamati ìṣdàhúnnà fíhá khilafun bainal ulama bí imamati ìṣdàhúnnà fíhá khilafun bainal ulama àmọ́ ah, òpó yẹ kí wọ́n ti náà kúrò jama'a yìí sọ̀látù nìta ìjama'a tàn lẹ́yẹ kó jẹ́ sọ́lá ìgbóyà ṣe wà bí wọ́ yìí sọ̀látù nìta ìjama'a tàn bí imamati ihdahunna fiha khilafun bainal ulama wọ́n ní káwọn obìnrin kan kírun jama'a kó ṣe imam kó ṣáájú fún wọn kó jẹ́ wọn wọ́n ní ìyapa ń bẹ láàrin àwọn àfà lórí pé táwọn obìnrin lè ṣe wọ́n lè ṣe ohun jama'a tẹ́nìkan ó sì jẹ́ ìmáàmù wọn bẹ́yìn náà máa ní ìwà mujizin arínú àwọn àfà tí wọ́n takò tí wọ́n ní kò lẹ́tọ̀ àtínú àwọn àfà tí wọ́n ṣe lẹ́tọ̀ tí wọ́n ló lẹ́tọ̀ wal aktharu ala annahu la mani'a min dhalik àwọn àfà tó pọ̀ jù orí táwọn dúró sí ni pé kò sí tó kọ̀ fáwọn obìnrin láti kírun jama'a لأن النبي صلى الله لأن النبي صلى الله عليه وسلم أمر أم أم ورقة فيبقى النبي صلى الله عليه وسلم أوفى يا ورقة لته أن أن تأم أهل دارها أمر أم ورقة أن تأم أهل دار أهل دارها أنا pa أم ورقة láṣẹ pé kí ó ṣáájú fún àwọn ará ilé kò ń ṣe pé yóò bọ́ síwájú ni wọ́n gbà lérò òun ni ó máa líìdì wọn níbi wọn pé lè anna nabiyya sallallahu alaihi wasallam amara umma warqa an ta umma ahla dari'a rawahu abu dawud wa sahahahu ibn khuzaimah abu ló gbà wá ibn khuzaimah ti sahaha rẹ̀ wa ba'duhum yara istihbaba dhalika li hadha al-hadith wọ́n ní nítorí hadith yìí sọ apá kan àwọn afárí pé ó mustahabu gani kí yẹn pé kàtí sharia fẹ́ ni kóbìnrin máa ká máa kírun jàmáà kẹ́nìkan sì máa ṣáájú kírun fún wọn. wa ba'duhum yara annahu ghayru mustahab wọ́n láwọn apá kan náà àwọn àfáà sì ní àwọn mìíràn àwọn àfáà wọ́n rí wípé eléyìí ṣe ìta fẹ́nu ṣẹ̀ríà wa ba'duhum yara annahu makruhun àwọn kan náà àwọn àfáà àwọn rí wípé makruhun ni wa ba'duhum yara jawazahu fi nafli duna al wọ́n ní àwọn míì nù àwọn àfà àwọn rí pé ẹ̀tọ́ ni kóbìnrin kí ọ̀run jàmáà láàrin ara wọn kẹ́nìkan sì máa ṣáájú wọn nínú náfìlà yàtọ̀ fọ́ọ̀ràn yẹn wàlàálà rọ́jìhá ìsìṣbábà wàlàálà rọ́jìhá ìsìṣbábòhò wàlàálà rọ́jìhá ìsìṣbábòhò so ẹni tó bá ní kọ́làm lọ́wọ́ ẹni máa tún ṣe wàláàlá rọ́ọ̀dìhà lọ́yẹ̀ kó jẹ́ ìtẹ́ṣbáàbò wọ́n ní eléyìí tó súnmọ́ kí wọ́n lélè tó súnmọ́ kó jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀ jù náà ni pé mustahabu ni ojú ọ̀n bàbá gan kò jẹ́ pé wọ́n ṣíwọ̀ náà fi lè gbónú làálà ìjọba ń sìn wọ́n fi lè gbónú làálà pé ń tá ara kan pé ilé ìta ara kan kó ó fẹsẹ̀ múlẹ̀ jù ni pé mustahabu ni nǹkan yẹn ṣé bá yẹn sìn wọ́n ní wàlí mazidi fàídà ti fi hádì yìí mas'ala wọ́n ní ẹni tó bá fẹ́ tàlékún fún àlékún àǹfààní lórí mas'ala yìí lórí mas'ala kóbìnrin kákìrìn jama'a kan wá fẹ́nìkan wá lídìí wọn yọrọjà yọrọjà yóò al-Mughni wọ́n ní kálọ̀ kátìrà Mughni tí wọ́n bá fẹ́ àlékún àlàyé mujalladu lẹ́ẹ̀kejì page 202 wal Majmu' lin-Nawawi sọ̀kánà lọ kájọ́ra àgbàjúmọ́ ìdíje àdínàmù náwáwí àmújáládò lẹ́kẹrin page 74 dé 75 síbà nìkan so ṣàparí sí وتجهر المرأة بالقراءة إذا لم يسمعها رجال غير محارم wọ́n lóbìnrin yóò máa kakéwú sókè lórí ọ̀n nígbàtí àwọn ọkùnrin tí ò kí ń ṣe maharimu tó àbájí ní ma gbóhùn rẹ̀ àwọn ọkùnrin tí ò kí ń ṣe léwọ rẹ̀ tí ò bá ti ṣe pé ibi tí wọ́n ti máa gbóhùn rẹ̀ ni ó tọ́ kóbìnrin kó ka kéwú sókè lórí ọ̀run ṣùgbọ́n tó máa ń gbé ibi táwọn ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí àti máa gbóhùn rẹ̀ tí ò kí ń ṣe màhárì mọ̀ tó máa ń gbé tó ti máa gbóhùn rẹ̀ ni so kóbìnrin máa máa kó máa ka kéwú sókè òṣèré àmọ́ ń fẹ́ kóbìnrin obìnrin máa máa jẹ́ ẹni tí ó máa rojọ́ pẹ̀lú àwọn ọkùnrin pátápátá káàkà máa gbóhùn obìnrin bí ah ó mú kí nínú bọ́bá ti dé báyìí àfi kásá àwọn bá ti dé wọn sòrò dámà ẹnu ò ní dúró ẹjọ́ ni àwàdà ni yóò máa ku àwọn ọkùnrin lẹ́fẹ̀ ni wọ́n yóò máa kura wọn lẹ́fẹ̀ ẹ̀ ṣera yín fa ẹ̀yìn tẹ́ ṣera yín ẹ̀ gbójú ọwọ́ mọ́ akóṣìírí yín ti pẹ́ ṣé bá ṣe pé ọ̀rẹ́ yín tó wá lónìí làmà tó fi rí yín ní ẹ̀ẹ̀kẹ̀ yìí ṣe ṣe kíkẹ́ tẹ́ sábà mi mú nǹkan bọ̀ ń jọ́ tẹ̀ bá tó ń bọ̀ ẹ̀dàkùn ẹ̀dàkùn mi ní kíní àwọ̀ lọ́hùn obìnrin ẹlẹ́ha kíyàn wá ha ara kọ́ máa ha ohun irú èwo lélẹ́ obìnrin ní rèé kọ́ máa jí sọ̀rọ̀ wọ́n ti dáàmù pé umu kiri ní sọ̀rọ̀ so ọlọ́run kó sànà so àwọn nǹkan yẹn rèé àwọn nǹkan yẹn pé kódà gan-an ó lè máa gbin ìbàjẹ́ tẹ́mi àwọn ọkùnrin ní pé obìnrin ọlọ́yàyàdé lọ́yàyà gan kọ́nà ẹbá ti délé wọn báyìí lọ́sà máa bá yín tẹ́fẹ̀ẹ́ ni so ẹ ká gbìyànjú ká lo àwọn ẹ̀kọ́ Islam tóbi yóò bá sọ̀rọ̀ condition ni hmm? condition ni máa móbìnrin sọ ẹ̀wù kódà lórí ọ̀run rèé iná tó sàràyé fún wa ìpé lórí ọ̀run gan tó jẹ́ sí pé ìran tó bá jẹ́ sí pé àwọn ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ tó bá ti wà ń bẹ̀ kó má gbóhùn sókè kọ́ra ọmọ kakéwù rẹ̀ jẹ́jẹ́ mọ́tò adé kò sọ́kùnrin tí ò yẹ kí ó rí tí ò bá rí sí ń bẹ̀ ìgbà yẹn lórí gbóhùn sókè tó ká kíyèsí lè báyìí ọlọ́run bá yóò sànà ní kọ̀ọ̀kan wa àwọn kan sábà máa ṣe tí ó bá wọn dá wa lálẹ́ láwùjọ títí bá ń sọ pé àwọn yóò máa rò dà ah, tẹ́lẹ̀ àná sì lélẹ́yìí lélẹ́ sọ pé ọ̀nà tán pẹ̀lú ọkùnrin yìí ọ̀nà tán pátápátá níwájú ẹjẹ́ ká máa dín àwọn nǹkan yẹn kù tó àwọn kan yóò dá kò kò ní máa júwèé èèyàn bí ẹni tó lẹ́kọ̀ọ́ bí ẹni tó lẹ́kọ̀ọ́ Islam tó abẹ́lẹ́ wọn bá lọ́wọ́ sùn àdá àtọ́nà kó sànù wà sọ́lù fáànì kan sábìk aṣẹ́bẹ̀ lá ilá ilá àǹtà sọ̀rọ̀ tó ṣubú jù. Níbi ìdí padà rántí kò mọ̀ sí kí wọn máa fi kúrò sí máa fi ìṣòro wọn àjá àti lábẹ́ tó ti kírun ẹ̀ṣà lẹ́yìn tó kírun ẹ̀ṣà ìtàn lọ́wọ́ ara ti kóhun tí kírun bá rí bóyá ó ti ṣe pẹ̀lú ẹ̀ṣà ìtàn ti kíyàn pẹ̀lú láti dájú pé yóò káàkiri mọ́ rí nìyẹn eléyìí báyìí àwọn onímọ̀ wọ́n ṣe yàpa àrínà àwọn onímọ̀ tán ní nígbà tó ti ọmọ sí pé òun tí kí mọ́ rí nìyẹn tó ìsìn kí ẹ̀yìn ṣáà kó kí mọ́ rí nìyẹn sọ àwọn ní tẹ̀rùtì ká tó ìrun bọ́lọ̀ bá àlejò láti tó wọ́n ní kò ń sọ̀rọ̀ àyàn ní tartib so àwọn míì nínú àwọn n'i ní à tartib ọ̀rọ̀ ya ni o pé ìgbà tó ti kí sọ̀látù ìṣà tán ọwọ́ ara ti fún òsì kì mọ́gírìbì yóò kì mọ́gírìbì yẹn lẹ́yìn rẹ̀ yóò tẹ̀ fún àmọ́ ìṣà ìwà ìṣà ti kí sẹ́lẹ̀ yóò sọ di náfìlà eléyìí ní gbónú àlìmọ́mù Ṣáfi'í àtàwọn apá kan nínú àwọn olùmọ̀ pé ọ̀ràn yẹn ni òun ló sì fẹsẹ̀ múlẹ̀ onígbòrò tó fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tó ti kí sọ̀látò rẹ̀ ṣáà lẹ́yìn rẹ̀ lọ́wọ́ rántí fún òtí kí mọ́gírì yóò mú mọ́gírì yẹn wá yóò kí mọ́gírì yẹn tó bá kí mọ́gírì yẹn tán yóò wá mú ìṣá yìí wá ìṣá yìí ti kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò sọ di náfìlà náà. ọ̀rẹ́ ìbéèrè pé ǹjẹ́ ó dá sí ìlànà ya pictures lábẹ́bẹ́ ọmọ ìyá tí yàrá bá màtí ṣe nǹkan bẹ́ẹ̀ ọjọ́ kí àwọn èèyàn ti dákì sí pé gàgà wá ya orí fọ́tógráfì ní gàgà báwọn ó ní aláàpá ọ̀sán àyà mi. na kò dá kí èèyàn máa ya píkṣọ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa ìmọ̀ ya píkṣọ̀ ànábì sallallahu alaihi ó dẹ̀ máa ń bínú sí píkṣọ̀ yìí à ṣé wàá rí píkṣọ̀ yẹn àtẹ́lẹ̀ tó jẹ́ fọ́tógráfì ni o àtẹ́lẹ̀ tó jẹ́ ilé tá ń fọwọ́ yà ni o àtẹ́lẹ̀ tá ń gbẹ́ lórí gbogbo ẹ̀ pátápátá òun ni píkṣọ̀ tí ó dà sóòrọ̀ ni wọ́n ń pe gbogbo ẹ̀ kò sí nǹkan mìíràn pé anábì sallallahu alaihi wasallam gẹ́rẹ́ orí lára kọ́fìn ìyàwó Aisha radhiyallahu anha èrè píkṣọ̀ àwòrán ẹsìn lára kọ́fìn ìyàwó Aisha anábì bínú ojú anábì pọ́n ojú anábì yí padà Aisha dẹ̀ ti mọ̀ yí pé nǹkan tá anábì rí yẹn nínú nínú bí anábì sí àyíṣà padà ó padà ká kọ́tìnì yẹn ó padà ká àwọ̀rẹ̀ yẹn ó ká kúrò nílé ó lẹ̀ gé kélekèle ó fi pílò ṣé báyìí sí so ẹni tí wọ́n sọ pé ẹ̀ ń ṣe bí photograph lílé báyìí ṣòro ẹni bẹ́ẹ̀ ó ti ṣi nǹkan gbọ́yé o ṣé báyìí sí photograph yẹn náà kò dáa gbogbo ọ̀nà tí picture bá gbà wá òun náà ni òbí dáa ní Islam sọ̀rọ̀ àtàkùn pàṣẹ yẹn bẹ́ẹ̀ ni pé kó páyọ̀ ọlọ́run bá so kó má tẹ̀lé fẹ́nu rẹ̀ kọmọ́ wù pé nítorí nǹkan yẹn torí dùn mẹ́mi òun torí pé òun nífẹ̀ẹ́ nǹkan yẹn torí ẹ̀ ọmọ wá ọ̀nà àbáyọ kò kò bí ẹni tó ń lọ́wọ́ bá náà. láti lọ sí lẹ́kṣọ̀ àbí tí lọ sáà náà tọ́kọ̀ yẹn bá pààyàn láti ẹbí kí wọ́n máa lọ sí lẹ́kṣọ̀ àbí kí wọ́n máa lọ sí madrasa tó sì ń kọ́ọ̀yàn nínú ilé ó ń kọ́ọ̀yàn ó mójútó àwọn lectures ó ń ṣe fún yàn nínú ilé ó ń ṣàlàyé ẹ̀sìn fún yàn dáadáa gbogbo àwọn kàtíyàn ní bùkátà sí tó bá ní kí yàn má lọ kí yàn má lọ ṣe é báyìí sí ṣùgbọ́n tó bá yẹ pé kò kọ́ọ̀yàn láwọn ìmọ̀ yẹn ṣe é báyìí sí kò kọ́ọ̀yàn kò kọ́yàn ní kéwú kò dẹ̀ ṣe kọ́yàn ní àkòmọ́sí lẹ́kṣọ̀ fún yàn náà wá ní kíyàn máa lọ lẹ́kṣọ̀ kíyàn máa dá lóhùn kíyàn máa lọ dáadáa tó àfi ń tẹ̀lé àti ọkọ níbi irú àwọn nǹkan yẹn tó yẹ báyìí sìn àfi ń tẹ̀lé àti ọkọ so bílẹ̀ ṣe jẹ́ ni akálá ṣe tó bá yẹ pé ó pé ilé kéwú dìyàn fẹ́ máa lọ ilé kéwú yẹn kì í ṣe ilé kéwú sunna àbí lè kí ó jẹ́ pé téèyàn bá lọ téèyàn bá padà téèyàn bá ń padà lọ ń gba mímọ̀ lè kéwù yẹn yóò padà di àgbákò fáliwú mọ́ pẹ̀lú ìrújú burúkú pẹ̀lú àwọn ìmọ̀ ìmọ̀ ìmọ̀ po ẹ̀sìn sàn ìmọ̀ fọwọ́ yẹpẹrẹ mẹ́sìn gbogbo àwọn nǹkan tí ṣẹ̀ríà tó tó lé lórí ẹ̀ yóò padà di ń tọ́rọ̀ lójú yàn èèyàn padà wá di onírújú débi wípé àgbákò lèèyàn tí yóò fi pààrọ̀ fún yàn tó jẹ́ ilé kéwú tó jẹ́ ilé kéwú súnà tó lóore tí yàn ti gbàgbọ́ yé súnà gẹ́gẹ́ bó yàn kí yàn mọ̀ gbọ́ òyìn gbogbo ilé kéwú náà ni a máa lọ náà ni a máa lọ gbẹ papọ̀ ni ti máa bí mo ní làákàyè ni tó bá da ń bẹ̀ yìí máa a tó bá da lọ <laughs> o

ara tó sí ọ nìyẹn wọ́n kàn rò pé nǹkan ò sí ọ ní mẹ́wàá ti sí ọ pé ṣògbó ti jẹ́ nìyẹn oníbèrèbèrè pé ẹjọ́ ẹ bá ọ̀rọ̀ wà sí àwọn nìkan báyìí tó jẹ́ kí ohun tó ń sí ojú nígbà ní àwọn obìnrin ẹgbẹ́ wọn táwọn náà jẹ́ nìkan báyìí láti ìdáná rẹ̀ ṣọ́ wọ́n ní ká pàrọwà sáwọn obìnrin tí wọ́n ń bojú tí wọ́n wá kí ń síjú láàrin àwọn obìnrin ẹgbẹ́ so tó bá yẹ pé nǹkan tẹ́ni yẹn tó bá yẹ pé nǹkan tó kọ náà nìyẹn tó gbà lérò náà nìyẹn so ká. ojú ni wọn kọ bọ tó dúró. ok so kí àwọn obìnrin tí ò bá kí ń síjú láàrin àwọn obìnrin ẹgbẹ́ wọn yẹn so kí á pààrọ̀ wá sí wọn kí wọ́n máa síjú yẹn torí pé àwọn obìnrin tí wọ́n jóbìnrin ẹgbẹ́ yìí wọ́n lẹ́tọ̀ọ́ láti rójú yín wọ́n lẹ́tọ̀ọ́ so ìmọ̀ bójú láàrin wọn ìpèpè téèyàn ń pè àgbọ́yé téèyàn ń fún àwọn èèyàn yóò máa yóò máa ní ìtumọ̀ tó tako ìtumọ̀ Islam bí ẹni pé kò tọ́ láti fíjú wọn lẹ́nu mìíràn kà sí ẹni pé kò tọ́ láti fíjú láàrin àwọn obìnrin lẹ́nu mìíràn kà sí àyàfi téèyàn bá rí pé àwọn obìnrin yìí rè àwọn tá a fẹ́ síjú láàrin wọn lẹ́kọ̀ọ́ wọn lẹ́kọ̀ọ́ Islam báyà àwọn eléyìí ó kàjé lé wọn lọ máa ròyìn bá àwọn ẹ̀rọ wọn ṣe rí fáwọn ọkùnrin ni ó àbí yẹn fẹ́ fi kọ̀rẹ́tì nkankan irú nǹkan yẹn ń gbà mí kọ̀ǹdíṣẹ̀ ló lè fà á fẹ́rẹ́ ti pé ó lè dọ̀rúrọ̀ ló lè fà á tí nǹkan yẹn lè fi ṣẹlẹ̀ ṣùgbọ́n tí o bá sì nkankan kéèyàn má máa jẹ́ni tí ó máa bójú lọ́dọ̀ àwọn obìnrin táwọn obìnrin máa sọ síkẹ́tì yẹn já kí ló máa ń ṣe ń mú yìí náà táwọn èyí síjú náà á sì wà láàrin àwọn ìdùnnú abojú fáwọn tó kù kí ló dé tó èyí síjú tiwọn tọmọ wá ní túmọ̀ sí yàn pé àbẹ́yàn láburú kan àbẹ́yàn lẹ́mí àìdá kan àbí tí nǹkan yẹn máa ba ìjọmọ̀ ìyá wa jẹ́ tẹ́sí pé àwọn yóò máa lọ máa ṣe rí báyàn àárọ̀ àlọ́ máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn àbámọ́ àkóyè ara wa pé kí ló jẹ́ máa ń ṣe wúmù yẹn gan ẹ̀ táwọn sẹ́tẹ̀ ọ̀rọ̀ páwọn ní mọ́nì ní tẹ́kàmú gbogbo nǹkan kankan ẹ̀yẹ́ iná ti ń sọ wọn èmi náà mọ̀ gbẹ́yìn náà ń sọ wọn èmi náà ń sọ wọn látijọ́ iye èmi ò mọ̀ gbẹ́yìn náà ń kíyèsí tọ́ ilé ìtàmàrí lọ́wọ́ o ilé ìtàmàrí manú lẹ́gbẹ̀gbẹ̀ àmọ́ wa sọ̀rọ̀ ara wa lẹ́yìn pé àmọ́ wa bínú ara wa ebi kí ló jẹ́ máa ń ṣe wọ́n jẹun láì pé wùn yẹn fẹ́ nígbèraga láì pé wùn yẹn fẹ́ jọ rẹ̀ lójú kí ló jẹ́ máa ń mí nìjọ náà ìwúrọ̀ àwọn kan yọ padà mọ́ wá dá ọ̀tálẹ̀ láàrin àwọn ọmọ ìyá so ẹ mọ́jẹ́ ká máa ṣerú àwọn kan yẹn àwọn kan bá pé ìṣètọ́ ń lè gbàgbẹ̀ wọlé tí ó fi máa ba ìjọ ọmọ ìyá wa jẹ́ fẹ́ pé yóò mọ̀ wá gbin ọ̀tẹ̀ àtọ̀tá so ṣetán ti wọlé nìyẹn náà. lẹ́bẹ̀rẹ̀ ìbéèrè pé tí èèyàn bá dí ìyàn ọkùnrin kí ni yóò fi fẹ́ràn rẹ̀ àti tí èèyàn bá lé ìran sí máa dẹ́bẹ̀ kejì obìnrin tó ń fi ọjọ́ mẹ́wàá ṣe ayélujára rẹ̀ báwo ni ó ṣe máa ṣe pẹ̀lú ìran rẹ̀. láàmì tó bá jẹ́ òkú tó bá fẹ́sẹ̀ tanra rẹ̀ yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn tó bá parí tashahud tán pè ní àtáyá tó bá parí àtáyá kó tó sálámà yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì so tọ́wọ́ wá dìde níbi forí kalẹ̀ yẹn yóò tẹ̀ wá sálámà kò ní ṣe tàṣáhùdì mọ́ kò ní ṣe táyá mọ́ yóò kà sálámà ní tọ́wọ́ ikú dínrùn kù ní tọ́wọ́ dínrùn kún sórú ẹni bẹ́ẹ̀ tọ́wọ́ sálámà tán yóò wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tọ́wọ́ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì yẹn kò ní ṣe táyá mọ́ yóò kà sálámà náà so bákan náà obìnrin tí ó ń ṣe háìdọ̀ ẹ̀fọ́jọ́ mẹ́wàá kí náà ló ṣe yóò mọ̀ fi ọ̀rún lẹ̀ náà ni ṣe bá yìí sin ó kàjẹ́ sí pé ẹjẹ́ bí nǹkan tá ti kà ọjọ́ méje náà ni ó wọ́pọ̀ jù tó bá ti ń lọ bí ọjọ́ mẹ́wàá kíyàn ṣàkíyèsí ọjọ́ mẹ́ta tó léyìn ẹ̀rí pẹ́jẹ̀ yẹn yóò yàtọ̀ sí ẹ̀jẹ̀ àìdọ̀ gàgà ẹ̀jẹ̀ yóò ti yàtọ̀ tàbá ti wá rí pẹ́jẹ̀ yẹn ti yàtọ̀ àjẹ́ ti pé kí a máa kírun lẹ́yìn ìgbọ́ tẹ́jẹ̀ bá ti yàtọ̀ káka máa

a ti sàlàyé fún wa bó láti mọ mọ yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ haidọ̀ àtẹ̀jẹ̀ stihaidọ̀ tó ti báyìí sùn tó gbogbo ẹ̀ láti sàlàyé ká padà síbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà. olùbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kiri tó lọ́nà méjì a rọ́kà méjì kásálámà káfí ayọ̀kan sí kásálámà

ọjọ́ tí pé a sálámà lórí rọ́kà ẹlẹ́ẹ̀kejì àwọn rọ́kà ẹlẹ́ẹ̀kẹta wá a sálámà ni àbí a kì rọ́kà mẹ́ẹ̀ta papọ̀ a jòkó níparí a sálámà so a kì í suratul A'la níbi rọ́kà alákọ̀ọ́kọ́ a kì í suratul Kafirun níbi rọ́kà ẹlẹ́ẹ̀kejì a kì í suratul Ikhlas níbi rọ́kà ẹlẹ́ẹ̀kẹta sabbih isma rabbikal a'la sabbih isma rabbikal a'la rọ́kà alákọ̀ọ́kọ́ qul ya ayyuhal kafirun níbi rọ́kà ẹlẹ́ẹ̀kejì qul huwa Allahu ahad níbi rọ́kà ẹlẹ́ẹ̀kẹta so yí báyìí sí sàwọn sọ́rọ̀ bẹ́ẹ̀ táyé ni mo dárúkọ rẹ̀ yẹ suratul a'la suratul kafirun àti suratu al-ikhlas náà bá ṣiṣẹ́ ni oníbèrè bèrè pé oníbèrè bèrè pé ìjẹ́ ìrìnàlè ìjọba tí ìyàn amatullah yẹn lè sọ bẹ́ẹ̀ so yẹn ni pé ẹrú ọlọ́run ọba lóbìnrin bíi abdullah ẹrú ọlọ́run ọba lọ́kùnrin yẹn amatullah ẹrú ọlọ́run ọba lóbìnrin yẹn amatul rahman so ẹrú arrahman lóbìnrin òun nìyẹn so yìí bá ń di bíi abdulrahman náà ni so yẹn lè sọ orílẹ̀ sọ bẹ́ẹ̀ náà. Oníbèrè ìgbà tí ẹ sọ pé Eh, àwọn máṣọ́ọ̀mù àti fáwọn orí orí wọn àti ọrọ̀ wọn bóòlù èjìká àti ẹsẹ̀. mo ti ṣàlàyé èjìká mo ní èjìká àyàn àwọn máṣọ́ọ̀mù yìí lè rí wọ́n lè rí orí lọ́rùn ṣùgbọ́n èjìká àyàn sọ̀kalẹ̀ wọn lè rí ẹsẹ̀ èèyàn náà tí wọ́n lè rí jíjí sẹ́yàn tí wà ní ah, ṣùgbọ́n wọn lè rí gbogbo orin ojúgun èèyàn wá sókè fún ẹ̀lú yìí gbogbo bẹ̀rẹ̀ náà سبحانك اللهم والحمدك وتلا لا إله إلا أنت أستغفرك